wáàsí mo kàn sí dúdú ọ̀sẹ̀ fún mi tí máa wọnà wáàsí mo sì lè máa wọnà concept of life ayé tá a wá yìí níjọ́ tẹ̀ ń bọ̀ wá ẹ̀ mú kankan wá. ẹ ẹ ẹ má jẹ sálábà ojú wa sí mi Àlàbíyà yóò fi kùnà fi sàrọ̀ ìwà dọ̀rọ̀. Ìgbà tẹ̀yẹ̀ bá ti mọ jíjẹ́ ayé, gbogbo ń tọ́ ọba ní pátápátá. Wàá júlẹ̀ fún ọ lọ. Ọlọ́run. Ilé ilé ṣe mọ́tàlá. Alájọ Abdulrasaki lọ́pọ̀. I'm telling you Abdulrasaki is a tenant ajá ló wáyé bọ́ bá mọ̀ tẹ́nàtì yọ bọ́ mọ̀ tẹ́nàtì yọ. ọkàn kọ́ wo gbogbo ní ìkàlẹ̀ ọ̀sánwó rẹ̀ fọ́nà àsìkò tó gbé bẹ̀ẹ̀ tó tó gbẹ̀dẹ̀. ìjọ tó o bá kú ìyàwó rẹ kò sí lọ́ọ̀bù ẹ̀ tó ọlọ́run àmì ọlọ́run lẹ́mẹ̀ náà kọ́ mi ọlọ́run jẹ́ kẹ́yìn méjì ọ̀dà gbàkẹ́lẹ́ wọn náà twenty one and fifty. àmín. kò sí ìtọ́ ọkọ lọ́rùn ẹ̀ lẹ́yìn tí wọ́n gbà kó o sì kejì sínú yàrá. ṣé wọ́n lo nílò ni ìjọ tó sì ń bọ̀ òun kankan wá ìjọ tó bá lọ òun mú kankan bí yìí. yọ àkùsù ẹnu ibi tí owó tó san tẹ́lẹ̀sì tó san ibi tó expire sí. ọba ni wọn sọ fún ọ pé lèlá ìmúlẹ́kùn sámá wá ti wà ní àrídì. lèlá ìmúlẹ́kùn sámá wá ti wà ní àrídì. méjèèjì náà ní bẹ́ẹ̀ lọ́rùn kúránì. lillahi mulku samawati wal ardi. ọlọ́run ọ̀dọ́gba àti àtẹnití ń bọ̀ àtẹnití ń sọ hot one room àtẹnití ń sọ duplex àgbẹ̀wọ̀tọ̀ ọkọ̀ ọgbẹ́ sẹ́tì. lillahi mulku samawati. lillahi mulku samawati. níbo ni gbogbo ẹ̀. lẹ́yìn náà kìí ṣe yà lẹ́yìn nílẹ̀ ìmúlùkù sàmà wá ti wàlẹ̀ àrídì. nílẹ̀ ìmúlùkù sàmà wá ti wàlẹ̀ àrídì. aláni gbogbo mọ́tò kẹrà pátá múlùkù sàmà wá ti wàlẹ̀ àrídì ọlọ́lọ́mì ni mo ní gbogbo mọ́tò yín náà. ọpẹ́ àtìlẹ àtìlẹ àtìlẹ. asáhù bí máa aṣèlú. ẹlòmíràn ni òun lọmọ onílẹ̀ ọmọ onílẹ̀ ti ẹ bá bí ọmọ onílẹ̀ ọmọ onílẹ̀ ti bọ. ẹrẹbẹ ilẹ̀ Yorùbá ọbẹ láti ọwọ́ gà òbí gbèsè ọwọ́ obìnrin ọdẹ jẹba ọwọ́ akúrọsì báyìí ọwọ́ ti kẹyìn ọwọ́ ta ni ó dùn ni odù éjẹǹtì wo lọ́kọ rìsíìtì fún Odùduwà wọn abáná bàbá Yorùbá níjọ éjẹǹtì wo lọ́lọ́run gbé sórí ilẹ̀ pé máa bá ń ta ilẹ̀ hectares how many hectares lọ́lọ́run tà fún Odùduwà tẹ̀lé màgbélé bàbá yìí lọ́wọ́ lé nìkan àkáǹtì wo ló sanwó ẹ̀ sí bẹ́ẹ̀ ni gbogbo ẹni tí ń kílèmù pé àwọn onílẹ̀ nìkiri ṣé báwọn bàbá yìí kẹ̀ níbẹ̀ wọ́n lọ dáko bẹ́ẹ̀ ni wọ́n sọ di gbogbo yín bá pátá ní láì mọ́lùkù sàmá wá ti wà ní. láì fi sàmá wá ti wà máa fi la àrùn. ọlọ́ni ẹ̀sìn ọdún kírun pé ọ̀lọ́ ní ìtẹ́ àti tó ń kírun pé ọ̀lọ́ ní ọlọ́ni mi mo ní gbogbo yín. mọ́lùkù sàmá wá ti wà láàrin bí. àbúrò ìgbọ́ràn tó bí àyè. wàlíláyì. wàlíláyì máa fi sàmá wá ti wà láàrin. ilẹ̀ méjèèjì èmi ọlọ́run ọba ni mo ní nǹkan mi. lìyẹ́jì sí àlàdì nà àṣà òbí máa àmìlú. ọlọ́run gbogbo ni pátá lìyẹ́jì sí àlàdì nà àṣà òbí máa àmìlú. gbogbo ẹni tó bá nǹkan tá a fún ẹ níwọ̀nba ilé ni mọ́tò ni ilẹ̀ ni ọ̀gá abiṣẹ́ kan ló jẹ́ ni àwọn tí wọ́n wà bí àwọn tí wọ́n wà ní movie industries àwọn producer tẹ̀ jẹ́ ọ̀gá ń bẹ̀ ọlọ́run ní èmi ni mo ní gbogbo tẹ̀ ń kílẹ̀ mọ́ mọ́ra yìí nì yíyájí sí alẹ́ yíyájí sí ọlọ́run ní mo ẹni tó bá mo lo títí ẹ̀ tó bá fi ṣàìdá tí ó lò lẹ́gbẹ̀ẹ́ ọlọ́run bá ṣe ní kó pé yóò pàdé ẹ̀sán lọ́dọ̀ èmi ọlọ́run máa jẹ́ máa sẹ́lẹ̀ sàn ẹ̀sán tí màá dẹ̀ sẹ́yẹ̀ sàn ìyá ni ẹ̀. sí i. ó kàn débi ni mo ya tí mo rárá ń lọ yẹn ní ìtì ìdílé wá sí ti lọ. ní ẹni tí ọjọ́ bí náà wọ́n sànù. bìlì òsínlẹ̀. àwọn ọ̀sẹ̀ ọ̀gá ń bẹ̀ tí wọ́n ní ọ̀rá ń jẹ́ ọ̀gá táwọn ayé fi mọ̀ ọ́ léèyàn. bó ṣe máa nì wàá àkáǹtì fún wájú èmi ọlọ́run. lẹ́sìn náà sànù. ọ̀bọ ní dáadáa lèmi ọlọ́run. alijasa wuli kisa ilé alisa ẹni tó bá ṣe eré gbèsè rè ẹni ọba ṣe bí yọ gbèsè bí àti bí àti rè ẹsẹ méjì bẹ lọ́dọ̀ èmi ọlọ́run èyí tó bá dì sábùn rẹ èmi ọlọ́run sì fún. ìwọ lọ́pọ̀ àlẹ́ parú èwo lọ fẹ́ kémi ọlọ́run sì fún ọ bẹ́ẹ̀. èyí tó bá ṣe torí pé wọn láàyè ìlànà ọ̀nà ẹ̀kọ́ tí ìlànà ẹ̀ lọ́ọ́ màmá dájú pé ilé ayé tẹ̀ wá bẹ̀ yìí ala inna duniya kaman zili bi. ala ina ma duniya kaman zili rakibi ana ati. sọ́ọ́ bá bí di rí rọ̀. lè mà ní. kàmáàsì lè ọ́ kíbi. ó dàbí ẹni tó wà lórí ìrìn àjò mà ní. àlá iná máa dùn ní ẹ kàmáàsì lè ọ́ kíbi. ó dàbí ẹni tó wà lórí nǹkan oògùn tó ti ní predetermined destination níbi tó ti bẹ̀rẹ̀ ní ó sì níbi tó ń lọ tó fẹ́ sọ̀kalẹ̀ sí. ọlọ́ni tó ka ọkàn á débi kan ó débi kan òkè òkè ẹ ká ní stop over níbí báyọ̀ tó bá ń wọ fún ẹ̀sìn dáadáa abẹ́ni stop over probably you are going.